أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسولنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جماعة البيبي بير مماريو تا إرسي البيبي بير ما يردنا في كويتريبي ما البركة دا مرسي غوريو كنا tarioka abara iri huru name ho handuo kuna kwitere kwema kokobe irise nkuna iburuburyo iberi beriyo kwitere kwema daburise Amin. wo kayo injina irse nar silama tere wo kuy tere kwe makanniyo ci in kulpe yo se hunan zibuka aljanna ci in sefu iriyo ka irci ni banna kuy tere kwe ama irben na kokoro henno kaga mu katarte iri kuna bai fodi sen na kalimatu la ilaha illa allah iri kuna ba ifodi mene an duniya nam yo hene allahumma ya rabbi amin ngadi banna jama done bongo anaci jiriwo abenna ci jirika bisa dinu baguna no honne ka diya ka ho sauci kuna jiri ka ko ka jiri hin zanoya nun kari dobun na ilmene tafsirul qur'anil karim suratu ali imran kuna il kwe kwe beri ci أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم hen nano kulum me fori zurko huru na kai tere kai maka amma di matori sari ka irmoranin na shaytan lalinte ba sa farmo ga mukatabte na daidai ciyo na daidai mayo bismillah na kai tere kai mangano iri dobuyo te alhari kai fono yanga ci arrahman kai no ka agomini sufi sau arsilama na ce firbin ni anan kurpai teno ko balla nga ci huwa alladhi khalaqakum nga ya bara kwe kana no kulpe wote faminkum kafir no kuna ce ferigonu wa minkum mu'min nga no kuna woka bacin manigonu aya fa kuna nga ci imma shakira wa imma kafura no kuna woka ba ante yo be yo ci ba nor pe pe be ri se ka kwe tere pe ci abon ngofo ka bota no kuna woka bine ba angutulu ka ho nga ma nor pe pe be ri ci abon ngofo bele ba bota to de yal nor pe ka bara nal kurpe de gomini do kamme duniya hune kuna ne na bara hay ka ga damba chene chene amala halani arrahim abara no sisibitu tuma ma kwe ka asisibi mayo ka kwe ko kayono nar silama hen no bongo fo irpe mal damun kuna domin ilnar kwaikwai bai rido wa ka gun na laharan ngano wa ka na kwai tere kwai cimmani abon wafo za duniya hune kuna ne ka bota abon wafo kana wece te ka tontonu na kwai tere ilnor kwekwe ɓeeri ci yawma la yanfau malum wala banun illa man ata allaha biqalbin salim hene ka bara noru na koyo na bara mboro hanfani seede wo ka ceredi ka laharano koga nor kwekwe ɓeeri gaari nabine fo ka laafiya gonoyo akkuna ابن تيمية شيخ الإسلام طيب الله ثراء وأسكنه الفردوس الأعلى أمن بياني كنا ناتشي إن في الدنيا جنة من لم يدخلها لا يدخل جنة الآخرة وبيفكا دنيا هنا يكون الجنة فغون وكان ندوك هرارا ni kpena baranka kwe huru la haramene kamba ha ifodino duniya mene o ngaci jannatul imani wal islam arsilama teren na imani angwena aljanna ngano angwena fadama akuna de boron duwa ka huroni in ka gari laharan gunu wo kayo mbagunu aljanna kunano irpe margo min silama tere kargo min imani amar tabbatana bongo kari zannara alfayar silama tere di azigo yo kuna fonor gunu ko hunan yanga ya ci me ho alhamdulillah ho irgono wo kayo ndiya ajibri sinte pei kana jibri sinte o gabanil serga mare ansu jibri kokoro gabanil se allahumma ya rabbi amin إن الله استفى آدم ونوح وآل إبراهيم على العالمين إلا ركوك بيبيري إن الله استفى آدم وبيفك أنو نركوك بيبيري بينو يكن يانا نبي الله آدم عليه السلام في سو ونوح نا يك نبي الله نوح عليه السلام بمو في سو wa ala ibrahim nga yai ka bara haikana annabi ibrahim alaihi salamu ka kwe ko bara cere fu boro bongo fi sau wa ala imran nga yai ka bara haikana imrana fu boro bongo fi sau imrana di amo bara bai kwe yo sen ni bajina hinka sintejina afoyo ci imrana ka kwe ko bara na na maryamu babe nabiyullahi isa alayhi salamu kai anyado kamme domin cersi nababe ngabe kwe foyoci nabiyullahi musa alayhi salam ababe imrana fu borono irkpekpe beri bara haika anufinna beyo cinni cinni nor kpekpe beri do amarin kai ayawo zabon do jina kadu kasu sun mojine cene alfayol nor kweci inna allaha astafa adam wa be fakal nor pe pe beri ana annaba adama fisaw asede yar pe agon na hini an fisaw atan yokuna wo kayo aban na mo ka ba na hay ka ban nalla el nor pe beri ci allah yastafi min al malaikati rusulan wa min an nas kaci malaika yokuna ka tontonu naboro kuna il nor pe beri cin ko fisaw ko ka ko don ton nadiya tere malaika yokuna ama fo fisaw nadiya tere boro kuna ama fo fiso na diya tere pe tere pe mene fiso fiso yo di kuna no ana tamyo kuna fo fiso fiso na jiri mama wo yo fo kana te an hansine se illar pe pe beri ana naba adama fiso na kan ngano ajina katte ngaya bara boro boro kurpe babe abul bashar no ya boro kulu pe babe no ya de ya fiso yo no irpe na fiso na ngadi kalnor kwe kwe beri na halatta ka beni alfairin wanne kadiya a halatta di bongo nga kwe ci mamaci bai kweyo ci amma di bongo jina min adimil ard na madika nga cen na adam kano adim kuna adimul ard bi mana zahrul ard ganna banna ganna banna gano nka kana biyullahi adam alaihi salam halittanna to nga bai kwe foyo ci li odmatihi anace adimil ard akwai ko balno udmatuhu abongo bongo kola ka kwai tere kwai na tenna kacha na bara kpare lailai abine su biyo tikitiki agono no biyo na kpare shakani serin ki borodari adam alaihi salam to dai akal nor kwai kwai be ribate ngaci aya fa kuna min turabin labu kuna no ngakakate aya fa kuna ngaci min tin bokoto kuna no ngakakate aya fo kuna ngaci min tuinin lazib bokotono ka alati latinna hansine nchere koto koto aya fo kuna ngaci min salsal ngana takarikano amo bara zangambaci bo teyo takagannaci kal fakhar zangambaci bo nabiyullahi Adam alayhi salam kal norkwekwe beri na halitta ka beri ngana hunde funsaga hunde funsuya gaban na nga ci haika na bayyani ana kungani haifoyo ka malaika bongo sinna he yodi be yu ka ta se ya ka be ni nga foro malaika kulu pay masujada jirma ma we no nabiyullahi adam alayhi salam se il nor pe pe be ri ka du kaba annabi adam halatta ngana halatta no ala suratihi afotokuna ala suratihi wa bai kwayo na a fasarar sai in kuna bai fadi fahimta ban ka hi damirun raje ilallah nga fo ci damiru raja ila adami nafsi aw ila adama nafsi hi kallor irkadi ya sallallahu alaihi wa alihi wa sallama chidi kar kwe kwe beri na annaba adama halittano ala suratihi a foto kuna a foto bongo de ya a foyo diyo ka irkwe foto no nga foyo diyo a bongo bongo foto ka iri ga be na ngano iri konu konu domin kari babe no da ya foto kari gurbo moyo honne nawo foto dino abaral nor pe pe be na annaba adama halittan na to da da riba kai wo kayo in kibe ka iri pe bongo foto ngano ana adama halittan zanka irin manan fa al-shaykh al-allama محمد ابن صالح الأثيمين رحمه الله وأسكنه الفردوس الأعلى أما تفسير كنا كاكا بنو كوتشي بيوكا نبي الله آدم عليه السلام il norpe pe beri na halettano ape itere fotokuna to sadi ahini kate boron ma hakaci a deya de abara bara irkena annaba adama halettano a fotokuna de yan nan na rakulu mbara fona man na cerena domin borogon na bongo nga gon na mo hinka nga gon na nune nam nune funa hinka nga gon na menje hinka nga gon na hinje nga gon na nga gon na patam kalde boroben na o da ka kwe ko bara kuna nor pe na bor halita de boron nar pe himana nindi nor man alfana jawabi no kachi il nor pe ci laysa kamithlihi shay wa huwa samiul basir bana borote a kuna ngadi na ciba kan na boro ncicine ncisara walam yakul lahu kufuwan ahad haifana baraza ngara haifana himan nara to de ya da ka kin mana adamu te nga foto kuna annabi dalle bongo sallallahu alaihi wa alihi wa sallama a baraka pe itere pe ma ma mayo mane yo na adamu mayu nga diya nga diya yo mane yo na adamu diya yo alaihi salam to de ya irman alfa ana nindi do kam mesen ni tezanga a dalili yoka ba kana kuna nga ko ci bayo ka irin wanne kadiya mai ka rasulullahi ci sallallahu alaihi wa alihi wa sallam borosinte yo kan bahural janna kuna nga manal umma nga manal umma kuna borosinte yo kan bandamal janna kacin foto ya sibara no zanga handu jibiri wai chini ta ci foto sadi marsa boroban hini kaci mbaraza nga handu bongo bongo kangayo na handu hima awo de ya boriyo na haske kal norpe peberi tense bongo sabuna nabi chimbara no zanga foto ka kuna mbo huro aljanna amo bara handu jibiri wai chini ta ci chini foto amma na ci lalle lalle mbere kaci handu yo den baci handu yo no ko huro aljanna mo fa handu bara mo fa boro bara yara handugo na kan men na ban wannan ceyo na gunde na kasa kaze ba awo amman nabi ciboro ka hural jannano meyo ngaman al umma kuna borsinte in foto mo barazanga handu jibri wey cini ta ci foto da ya boriyo na haske cini no annabi tanini da ya takano il nor pe pe beri diya macika iri pe na annaba adama halitta a foto kuna ma'ana mo ka ya siri boro honneo ngabe pe foyo ngoyo ci ka awo adamu bongo foto di kariga be na kuna norpe na halitta kasi man naka ideology fo gono ka abongo na saro choro sinika be iri mena asari iri bara fo ono yono iri dom jina ka bara fo ono yono de ya za fo ono nga ka kanti zanin di ngari ka ru chene chene ngano ngon na mene asaro fokan na ate ka chi film ka no masape popie de meten nan haya no mano to de homo sapien madalla to de ya haide din na te no na ran maborfo la sabuza ifo ganna kan pe ko bara fono yo nyanze yoni mani ngoyo na fono yo nyanze tere asan kuna no il pe pe na fo ye ti fono yo ka fo ye ti kursi yo il nor pe ti waja'ala minhumul qiradata wal khanazira wa abadata taghut borono ka irpe pe beri ka biringa nalla ngana kuna foye ti fono yo ka foye ti kursu yo ngana foyo ngoyo ci togu tu non bota nga ya ci haifo kurka na cirpe nganon fiso ko bota zangamba ci honze nanine na haifo mani yo bota yo irpe masawakewa nabiyullahi adam alaihi salam da asuba sasa domin irin ka hamfani na ayeyo mana kware yo kal norkwe kwebe gun ko terse de asuba sasa bai kai yogon koci nabiyullahi adam alaihi salam ilnar kai kai bai rimacin ngana fiso de ya na fiso na jirma mawo nan ya bar borosin te kar kai na da maljanna kana da maljanna nga ho nga sai turin ze guda fo mayo ka de boro bara borono boro tere mena alamari nga ka takrika turin ze ma na shaytan mena fofoyo nabi yullahi adam alayhi salam il norpena ka aljanna kuna ka zumani kute ganna bongo to de yangan alfa gono ko ha yala don barajiyano jawabi awo nabiyullahi adam alayhi salam adon na baradiya de alqur'ani kuna de annabi hadithi kuna ngano sunna kuna der ba kori kori su pe diya nun ka labari kaka annabi adam alayhi salamu don baradiya annabi adam na baradiya amal norkwekwe beri na diya tere to yana ga zaka foka buga norkwekwe beri bautan na domin boron su gurfe bautan nan bon wada sabu boron su gurfe bautan nan diya yo gurfe bautan na haikar pe ban ma a bautan nan to dai annabi adam a na diya tere zaka ka ba norkwekwe beri bautan na da yano ba guna no honne kadiya ka ba a ngwene chobuyodi banna in norkwete fatalaqa adamu min rabbihi kalimatin anor kwe kwe beri dona duwa chine foyo kata chine yodi ka bata ngoyogo rabbana zalamna anfusana il nor kwe nar bongo taki hen na we wa in lam taghfir lana wa tarhamna de nar ko su kamar sisibi lanakunanna min al khasirin lalle lalle hen na we iri gono wo kayo la haranka kwe ko gun khasaran te kuna irke marsalama kurciyo kan bina na chine di il nor kwe chifataba alaihi ngangana naba adam alaihi salamu tubata sai nga na kosu turi nze di mayo tari ngana we kurpe nga ngana kosu irke di meta barano ngache innahu wa be fakal norpe di chere huwa tawwab abarano tuba hen no ta kwe tuba hen no te kwe se arrahim nga duka bon na sisibino susubu tu tu maka ammayo wo ka kura dongoro tarifo kuna ka tuba ka hunu tari di kuna ko gafara mara norpe kwe beriga kayi ko da don beite irkwe kwe beri mari gomini tuba hen no jama de ya nabiyullahi adam alayhi salam diya tereno ana amana tantare ma yo kurpe te il nor kwe kwe beri san duniya ganna obongo aman na sam mabor foga na don to bor foga de ya safo no diya tere ka kwe sinti ngano saka hune di ka baru domin za annabi adam alayhi salam kaka nabiyullahi nuh alayhi salamu zamani zagamba ci jiri dubu fo nsudu wo ka to rubota nkuru peydi gonono meefo ilnor pey pey ɓeeri ci ثم بعث وبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب ليحكم بين الناس بالحق فيما اختلفوا فيه kaci saka boro ci mani mani non nga peitere na diya yo fiso kadon to boro kuna makabara hei fata epe hangali ngoyose labari kano no kwe cimmani koni hen nese nganganan sammano natila makabar haikan gono ko adilan shi taburo shakani mo filfil ko taburo se mo pare taburo se hayoka npeci mani mani npeci me mani mani cina kuna borfon nga diyo ka haya kaza himan nan ma bota borfon nga diyo ka haya kaza himan nan ma ngana albarka cheji. de ya za barka cejiyo za haidi bon bota akwe ko bara fume fono ka seno na gardamate me abano fefe serikpe mo fano fefe na se diya na ba fiso ka donto diya diya abano fefe ka ne daidai hini na ne ka beyo hini irkpe kwe beri mana muri mahaika irkpe diya yudi chika gbeiten na nabiyullahi adam alaihi salam albabu ko kanal sai dalili kan na ala cibe ka lalle lalle annabi adam alayhi salam anabara diya abara annabi no nganol nor kwe kwe beri ci inna awhayna ilayka kama awhayna ila nuhin wan nabiyina min ba'di kaci iri na diya tere toyaninga zankal na toyani annabi nuh alayhi salamu ga nawo kayon kaka annabi adam alayhi salam annabi nuhu alayhi salamu banna kabaral kwen wannan da de ya nindi do be ko yo cibe ka ma da mal norpe ci ngana diya tere to yani annabi muhammadun ga sallallahu alaihi wasallam zankan ngana to yani annabi nuhu ga nan nabiyo kanka annabi nuhu banna anacin na adam de ya adam si diya yokuna amma gono annabi yokuna dalili sintena dalili hinkante ilnor kwekwe beri ci wala kada arsalna nuhan wa ibrahim wa ja'alna fi dhurriyyatihima an-nubuwata wal kitab kaci irkwe tare bara haika irna annabi nuh na ibrahim alayhi assalamu donto sadin koyo kuna ngal na andebiyo nadiya yo fi so nkoyo kuna ngal na annabi yon na ya annabi nuh na annabi ibrahim koyo kuna no diya yo bara haika ko tere kai nan nyose kasamma an duniya buruga da ya dalili yono ya kanara age iboron sen naka lalle annabi adam ana bara diya a baral kai annabi no rasulullah sallallahu alaihi wa alihi wa sallam naka ahadithi hadithi hunde koni faguna ngano hadithu shafa'at at-tawil Hadithi ni kuyo ka kai ko bara chiyama kai yo mana bitika kuna tam yo ka kai ko gono ko se to kai ceji me abangoy fa ba il nor kai kai beri do mene mo kori kori kai mana ndebi yo do cine kan ka te annabi nu hu cine kuna in cino ka nabiyullahi nuhu alayhi salam nga ya bara nga ya bara wato irkedi ya sinte den batun ko faji da adrese aga in cino anta rasulun ba'athahu Allah ila ahli al-ard aw anta awwal rasul ni ya barari ke diya sinte ka adonto an duniya ganna buruga de ya ganna nori karin dini madirisel nor kwe kwe beri hona waya o ka kunar gono abisari irke ma yoyoranirse wa mahika annabi nuhu alaihi salam a cino nafsi nafsi abon o cine na te abon wasanni na ta den na to ni kosu ba men mambon wasanni te haifan ne ho asin na bor fo cina teu wa kai dia ibrahim alaihi salam to da nun kaza ka bukata ngano ka inci annabi nuhu sai anta awwalu rasulin ba'athahu allah ila ard ni ya bara diya sinte basinka annabi adam alayhi salamu nanuhu banna jiri dubu marjaya gono jiri dubu fo borodi kurpey don gonar silama tere bongono ka su bukata sen madiya don tonga amma annabi nuhu alayhi salam a zamani boro coro bar haika narke mana fo tere dinam kaye wace teyo il norpe kwe beri sega jamar kurpe macere ha yara hanu guda fonon tunu gabsa wa wace teyo rupe se ba kella ana baraya cene cene no deya cene cene no boro nci na boro cene cene no n harta boro tere ngano mete cene cene no boro mbogo no bota kuna harika kachi ma bota teri beli yano cene cene no boro no sabo kuna harika kachi ma sabo si beli irpe pepe beli mari ma bota teri irpe tan yodi mete njina ka sinti irpe tan hen no foyo ka nchoro cheno wod naswa na yaguth na yauq na nas mbal no boro bu boro hen no no Kangun tamayo na irte walitere ngano setan bara hay ka damulla sabu kuna ka borodi choro siyo banna ahimano madungwene patam yo ka furu furu para huro huro doyo kanara borobo hongo coroga den don bayla ro foteno ni sema hongo ka mane choro don na irin hunu yo takate hay ka setan jana katen sena ngam bine na patam yodi ka ka zangamba ci statue yo zanka irin mene o akay yori se tere huro do chifo de yangan nan tete ya ka furfuru kasugun bota da kwe honne ci bato oi irpe tamberiyo coro nar kwe bota no ganna o bongo ngar kwe yaddan nalla o o iriyo bongo himan na irin dendenin nan huneri taka cene cene coro biso banna nga setan kana itabo se illa sabuyo nan kaniyo kuna nan jiyo kuna ka a no ba beyo den don cinko haifa bukata boro jirmanteo donon cinko gun ceji de yangun mana albarka ceji da ya cinji no wa yaran sai irpe baka sina kora no bi ne ruwa cinji da ya hayyo non nadu den bi nan gorngo da ka kwen na sai abeni ndiya hayyo dino yan ten sai halaka barkaci gumbota nabiyullahi nuh alaihi salam irpe duka don to morai ka man wazu jama'arin cere hajiri marjanan wazu morai domin a garse ka adam cel na barajiya alayhi salam me a barajiya sinte nuh alaihi salam jiri marje nabiyullahi nuh alayhi salamu na boro wazu ilnor kwekwe beri chika ngayo na donto ngano nga huna nkuna falabitha fihim alfa sanatin illa 50 ama a huna nkuna no jiri dubu fo ka jiri wegusi ne odo nga be kweyo bara haikan na kware fo terse nga kware di masha Allah atumayo larabu cine kuna sana jiri non ce amma jiri ka kuna masu gonu na waya gonu lakar tuni gonu amma am jiri ka kuna lakar kan gonu noya nabiyullahi yusuf alaihi salam saka aboro na handiri fote me aruka handiri dite ngano nganna pe egypt ganna koto kwe zaman di kuna kan gace akhnatun ngabe kwe fo canca amana agon na ma bon ala kulli hal an ci ma dia gurkuto nde kwe ko bara fir'auna dimiyono de ya irpe tandi handiri ka te ka nga handiri na ho ni no ka handiri na ho kogo woyo gudaye woyo gudaye nga iko gono no kogo igani yo kakam nabiyullah yusuf alayhi salam ka baka ka fasaran se ana fasaran se non naifo ana fasaran se na here ka bate ganna dikuna amma meten batte ka hera di keri ngano mbahani ya kafari no jiriye haikam fari kaji si jiriye jiriye ta goma ka ka kurpe ma ya te ya dana te ya haji haji gono torpe mal no bonkani eh acinte haji ma dusun Nabi <laughs> nabiyullahi yusuf alayhi salam ana fasaldi ten sai zanga ya cimi bine nga tabbata amma nga ya bere kaci ministre de l'agriculture fari fari nga ya na ngana ministère di ta kakulan na domin nga ya bai mofa ya sino a ban mari fari zaka fomba fari zaka fomba kpama zaka fomba ma zaka zaka fombo no boro se domin boro masu ka honne ka mari gono mu ma pacha pacha basin ka ganna mani yo here huro mbaka mari ceji ngu ganna de ya jiri yeye hinka o banna il nor pe beri ci abanna jiri ka kabara no am yughathu nas wa fihi asirun jiri yayye hinkawo bannan a jiri ka kakwe ko bara lakar kan yi jiri to dai annabi nuh alaihi salam a hunan kunano katabin na wazi alfa yo jiri dubu fo ne odo ngano an wani alfa ibn al-uthaymin rahimahullah kaci ngano din na boro wazu jiri fo na dubor fo man no hanga mabiringa na kpara din na to ngano chere na jiri dubu fote kana bilinga alfayo anataba kabilinga bilinga kadiyaka jiri zonfo na chimani zonyin kan na chimani zonyin zan na chimani nga hunan na la jiri zon zon baji na we jiri dubu fana alfaya de ka gai aseno ka boro choro na baramba chimani nunka ana kammezana ka rabbi la tadhar ala al-ardi min al-kafirina dayara innaka intadharhum yudillu ibadaka wala yalidu illa fajiran kafara anaci nindi do fasara na bukata idum mo amare kal norpe maganna di tusu ngana an duniya ganna kusun kurpe tusu marsarin yayi banna cene nun ka gonu ko kana man alfafaji ka de iri yorba wazu cene no kanadiya tayo irin bilinga alfafa da cino sai ka ciyama irpe manan debiyo anaci alfafa alfa kurgonor kwe manan debi manal umma kunano de yariyo mai bannarin ka iri ka kai ko kai yo rasulullah sallallahu alaihi wa alihi wasallam ba mai haikan yin ka gurje adini wa kuna in kai kan bana gari to amari kai manan dabiyo adiyayo kan gaya nan don to wakweci wacin sa ba kaza wa humun sai kaza to ciyaman tutuma ka kai ko kai yo non bon wofo rasulullah ya ce sallallahu alaihi wasallam ba borfona gana an dabi focere ya gono borfona an dabi focere ya gono borhinka ande bi fogoro boro hinza to de ade mo guna, ma boron gana haikan gor ko kware te bongo nona dia ka den don ba kwe kari kano bari bari alfa kurpe magonna gara kwe masha Allah san da bi foka nan kayel do domin da guna ka gari nga foron ku ya ke san ti dan ye shewun ma ne dono domin ndu wal faka boro dubu dubu we aguna banna da dare to anan daren na da kai yo daidai masha Allah hun kai daidai irke kai bir masul dalani domin bai kai guda fa dare balal umma dare no ana bana sanga jahili de jahili dare a faron kuya ga hini za kokoi amma da bai kai na babura fum subhanallah jama'a tu ma ga gara domin zaka ka coro bar ka ci fayo wato bar ka ci ba kai sinno ba bo coro ba coro da ba daidai no shehu mane ana cinu chase abina su konu a a imamu malik rahimahullah kati ngoyo kurpe ise ni mayeti ngoyo se sede sare o ko anufi na rasulullah sallallahu alaihi wasallam de ngoyo se ni kadere de ngoyo dare yeti ngoyo se no wato yeti ngoyo san ki ngoyo wato nci bangoyo se ka a she unci ya kaciya a bar zanga na kwai sawan narpe na diya me ci ne ngoyo mata ka suka su kan ngoyo su baiten na umar radiyallahu anhu a bara haika na ngwene ci ngawe boro ci nga na sai umar ngwene ifo sai nikuna ngaya chi sadaki sai nikuna. Kati sadaki mutu ka cada nga dum mu kati sisa ka ka we boro se mbo sadaki no nga no we boro na kamme za kaci ajiba ni arsalama we bongo iri kwe anal no katam nga nkunku ni li she chene marisa ni nari kwe me ngana ri bagbe itenna nga se na man na bongo gum tim kaba ba bongo za nga ci we boro chim nga moru na chimite iri kwe mal no bonkani deya nabiyullahi nuhu alayhi salam ahuna nalla jiri tutuman na cimmani ase ganna ni bongo su sasa ba ganna fomba kwe goro da'wa ya kwe nani su sasa wallahi kokari ko bana nin se ko yoyora nin se mo se nin se na dalle bano domin baraka kuna coro na silamatere fahima ko awazi bara manifa nanun fukan ka kwe coro na silamatere fahima bal musamma coro na tajina meten baten mata amana azansi kere sai ma cojina azansa azansi mahunan kuna maci zan Allah ciyo zan Allah mo fa ya san cin huno barkete dino ni bo mon kwe kote aman cino zan ni nan la nya fa ba be fo mbe boro cin ban maci ba sai kan na ci boro ana ci boro hay kana saro te kabor tutu ma zamana irin mana padri yo pastor meme o den karigan ne metente iri mari o kari mari ngano ma nun ka yori gor ko fajin na cere nin diyo non gonu nal bal maso ma ko kar ko gurge marci na denden ko sen nin narci ne kari chine iri tan na cere ndiya mo so na sare gonu kam ma den dikine nkuna fo gonu kam ma yo wawu cine o kayo maso macine o kayo macine mani mani yo kari te nko kari kama ifo ganna mbano mariza mama hari mahini kari za mase machiri de yari obongo yari himari ndo amasa tutu man kwe gari ka mbongo mwene mbongo hogu yo kuna kogun ciyo mani aka nan no njiri tutu mate kana duwa ba borfo jamar kai mal no bonkani den wonnin dido ade su bankarga kasi man naka hamfani ogono wato aya obongo abongo zedo kuna il nor kwe kwe be rici ba ngana annabi adam fisau na nuh alaihi assalam da ya nan fiso na jirma mawoyi ifo ganna ananu adamu ma ce cifo nga kana nuhuma bai kweyo ci kasi man naka an duniya wa babe hinka no rugunna babe hinka mo fa yasi no kaduwa babe hinka iri babe sinte adam alayhi salam borfo mani donsi manin duwa babe hinkante ngano nuh alayhi salam mo fo yasi kal nor pe nan duniya ganna kulu peitoso il nor pe ci waja'alna dhurriyatahu humul baqin iri kuru o kari huno duniya ganna bongo nuhu koyo ga nor hunu de ya mai nor baba hinkante nuhu alayhi salam kaci annabe nuhu alayhi salam a koyo non ngana muncinni ko gonu halaka di banna de ya koyo di ngoyno ham sam yafif boro hinzan zawo gano iri huniya de ya baba hinkante no ya tufanu banna irpe mal no bonkani jama to marsa del na annabi adam na annabi nuh alayhi salamu fajiji sikamu irin ala ibrahim na ala imranaga ga annabi ibrahim afu boro irpe nan fiso na jirma mawi nga yayi ka bar haikana imran afu boro bon ofiso na mawi annabi muhammadun sallallahu alaihi wasallam fuhin kankawo kuna fufar bahin ka adam irma dam annabi Ibrahim fu de irma adam, imrana fu borokuna bai kwayo ci ibrahimu fu borokuna na gunu mofayasi no bai ka annabi ibrahim ako harborhin kanka isma'il na ishaq isma'ilu di cereya ka goro makka za ngwera muso manganon kanara nindi ana yayi num fo nindi na beri nindi na ciboro hari ka boiza jurhum yokuna la ruwe wandi mi yokuna afoy kanje jurhum de nga hunan kuna la arbu cinadi amara no sasa nga baba ibrahim bongo ma la arbu di baka amma kan'aniyin yo cine ngano kan'an ganna chine Daya ya irpe nan da ibrahim gomina ma chine hinkadi nabiyullahi isma'il alayhi salam akoyo koyo kuna fakanci adnan adnani di nga koyo kuna no muhammadun hunu sallallahu alayhi wasallam da ya fufan zan muhammadun bara ابراهيم فوبر تو سادي fo ganna nan nabi mai kaka ماري كو ko ce allahumma salli ala muhammadin wa كما صليت على إبراهيم وآل إبراهيم أو على آل إبراهيم دل ماني ماني إلك بمزين كي تويني النبي إبراهيم نافو بروغا أيو إما تي النبي محمد نافو بروسي زنكنا تي النبي إبراهيم نافو بروسي دي أبار زنغا النبي ما باجنا هين كانا abongogo na ndebi ibrahim fukuna de nga ngare fudi borose abongogo no fudi kuna sadi more nga ngare afu borose wato wokayo nhunu abongoga na wokayo na nga na lahai kamariga babe do kamme do man ci selallan baran debi koyo do man de bongo ko haymayo har boro choro kurpeisi annabi chinni hunde wey boro mbara boro taachi nga wey boro hinzasi annabi gono hunde da ya koy duno annabi zam har boro hinza way boro hinza da ya ngaci ni way boro guda fon ngano fatima az-zahra radiyallahu anha fatima di ngaya gonna al-hasan na al-husayn na way makanga te ummu kulthum da ya ciro boro hinza no anan hay mbabe do ali ibn abi talib radiyallahu anhum ajma'in faji tutuma an suhuro nindi da annabi fu borodi irpe mazin kai tense kayai kate annabi ibrahim alaihi salamu fu buruse ne odo da ba sen ni ye tibbo tibbo ti ci pe shi ayo kuna ka don be zangan dor salamu yo kan kati irgan ne kuna ngar pe na ho irpe na no nasara abina sudu nasara kaci ifo ganna nor ba ci pe masalati te annabi muhammadu na fu buruse zanka bete annabi ibrahim na fu buruse de ya zanka di a ci bazanga annabi ibrahim na fu boro jirma bisa annabi muhammadu na fu boro sallallahu alaihi wasallam sen ni karba ye ta seno ka awo annabi bongo gono an ibrahim fu boro di kwanno de ya so hini kate mannabi fu boro jirima zaka marigan nan da bi jirima an jirima te ke a fu boro ifa ganna domun kere jirima di jina ko gono za annabi ibrahim fu sadi a fu mar kaka duwa a jirima kama de a so yini kate ma borfo bir jinindi aga nanga adiye ka salatu ibrahimiyya te jingar kuna na bara deidei nga duwa a salati fo ka atete nindi do nga anyanze yo ka adon beiza nga ndungo yo ka molele kacingo yo bara alhasan no nga tijani yo bara husaini yo nga tijani yo mo seni nga chao iri sinkuna nsiri kuna mal nan chap mbaran shi ano adini mene bere iri yo naboro iri na waya dono ka iri na cere tanno iri yo jirima jirmani nga choro di ka awo waliyo di no gono ko tikidarin jirma ma wo kuna haika bine kana woce teori pese na zan na no zamani iri yo naboro wal na waya na amano yo choro no gan dabin na fuboro to ko kortuno ko gare wa dini bow iri yo nano sin na alaka irkpekpe beri mana muri ncho ba anzari sai bine ban ncho yo dide ka kana ni mahaifo cerki ka bal dide in kuna fa yana ngari ciya nzi tijani yeyo irpe mariyo na lakurpe shirya kakanari daidai bon jama'a nabiyullahi ibrahim alayhi salam afu borodi ilna zemine fosennite zemine hinkante ishaqa nga do kamme to de ya zemine hinkante di kunano imrana nga fu boro norpe kwe beri na imrana fu borodi bon ofison na jirma zafaji zero achino seka beikweyo chika imrana fuɓoroɗin na n cine teɓajina hinka imrana nana maryam alayhi assalamu a baɓe ga fuɓoru ga ɓe kwe foyce annabi musa alayhi salamu ga ɓogo baɓe mano imrana deya imrana ɗi fuɓoro annabi musa na yenze ga fuɓoro nor kwe fiso na jinima mawi marsa der ba kayse ni hinka oga aba hinkatel mammarga ga ngana alfati e eh, a hinkatel annabi musa alayhi salam ajina kaka annabi isa se de ya del nor pe pe be ricin ngana imrana fu boro fi son na jirma mawo basin ka banu isra'ilo yo diya yo kari pe fi so kakan kuna wo ka jirma bisan se diya cinni kurpe musa no alayhi salam de ya del pe ka imrana fu boro fi so de ya ndebi musa ba be fu boro nor pe fi son na jirma mawo domun ande musa diya tere ban na ci fo ngari pe na haruna fi so nadiya tere sadi morai mbanna ngana wusiriyo di kuna seseri di kuna no imrana kanga kwe ko bara nana maryamu nga babe nga nafu boro nkaka iri kwe kwe berici wa maryama benata imran na maryam ka kwe ko bara imrana ko jama nabiyullahi isa alaihi salam bai gbeyo ci haika nam imrana fu na jirmate na na maryamu nga do kamme ande bi isa ya nam fudi bolu na jelimate domin nga ya bara ande bi yo kanka banu isra'ila do kamme nga ya bara kokoro sadi laribu yon moyo do kam meme ya bara kokoro muhammadun sallallahu alaihi wa alihi wasallam de ya fu hin kan ko na jirmate fu hin kan ko bi ni be teresi laribu yo na banu israilo bi ni be teresi banu israilo ya na tikidari laribu yo ga ko diyo kan ngoyo bara no sha'bullahi al-mukhtar ngoyo bara di pengmene no fisonteu de ya hinigono ganna bon wa haikar pete ka de na bara ngoyo ngoyo ba hinika kpiri munu domin abara ngoyo seno ohoro abara no oo anabara ba haifo aga nano no diya larubu ganno kuna na cedam kogu ngmena sarote haika mba domin ngmena dini kuna ngmena mu'taqad kuna ngano mbine nane kuna ka larubu dimi kurpe bara ngoyo seno haifo ka ngoyo na me munu mon yahima mban wisa kamba mo kamba zaka kamba irpe pe beri masawwa kiwa ajirin ki alal alamin to illar pepe bai rici ba ngana adam na nuh na imrana fuburo na ibrahim fuburo fiso alal alamin ka teke an duniya kulu peibon bai kwefo cancan duniya kulu in zamani kuna wo kayo hune kurbon wadar kenan take amma da baka can duniya kuru kamar ganna al'umma manan duniya awo domin annabi mana al'umma ya bishe al'umma yau kan gina kabisa irpe na sai ni ta kaci kuntum khaira umma kaci al'umma yau kan ka kabisa no ya bisa no ya bisa jirma no gana alkhairi ba kabisa cinni na mainol na jirma di ten naya na muhammadun sallallahu alaihi wasallam da yangan da muhammadun nga bisa diya cinni di kurpai to da ya dirbe kaci alal alamin ka cancan duniya kurpai kamar ganna iriyo zamani menan duniya boro kurpe ga irpe nan fiso ka take nga manan facika abine hini kate ma fasara karpe na fudi boro nan debiyo di fiso ka kan duniya boro kurpe bongo banci ano tarisi do mul norpe alhamdulillah rabbil alamin sabu yo barar pe meneno pe fo ngati an duniya kurpe norpe de asadi mbaci duniya kazeyo pe amancin na duniya kazeyo ما دام ارتج عالمين عالمين على الإطلاق والله أعلم نعم ذرية بعضها من بعض تو إلنا ارتج كبير يا رك كان فاجي تاغو كاتش ذرية بعضها من بعض كويونو نعم أنا الفاتشي نبابيو ذرية كونو انت ذرية كويو أما نعم ذرية بعضها من بعض koyo na babe no kan hunu hunu cerega ba'daha min ba'd hunu cerega no domin zurriya di amana salika ce zara'a ifon ce zara'a larbuci na kuna bi mana khalaqa a halitta irbe bi na ci zara'akum fil ard qul huwa alladhi zara'akum fil ard macin sai kai kan ayana no halatta ka ganna kuna wa ilayhi tuhsharun adobi ne no in kano almulku kuna ngati wa ilayhi nushur adono kumma dogono ngal nor pece aya fo kuna yadraukum fi peytere ɓeno halittano de ya dhurriya ɗi hununo halittaga de ya halqan baduha min bad halitteno kal nor pe gun ka cerega ma ko ka baɓe ga yal nor pe pey ɓeerite to sadi gaman alfaha kan bara koyo na baɓeno kan hunu cerega in himan na cere na den na himan na cere himan na cerena aso hini kate mace adamu gano iri hunu sadi barkon gamar ka ka ciri mana sari bara fono de ya adamu don bara fono no la adamu don bara borono ana bara fono de ya borono kan hunu cerega afo sadi morai zurriyatan ba'daha min ba'd nan mana dini o bara guda fono adini o hunu na adini o kuna iri mene millata abikum ibrahim no babe ibrahim ahinina de ya arsilama tereo annabi ibrahimu ya gai ka kanara ana barai ta goni de ya ba'duha min ba'dina iri mene o hununo afakuna aga na rasulullah sallallahu alaihi wasallam kal nor pe pe beri cha sai anci qul ma kuntu bid'an min ar-rusul ana barai ta godi ye kuna ka hay mene hunumani ago iri kuru kina guda fonor kanna allah ilaha illallah pe fasi fa sai dari pe aya bakuna ngal nor pece an ibudullah wajtanibu tagut wari ke bota ka chafo kamorun na toru te ko tontonu na kai tere to de ya koyo di hunu cere gano haika bi bine bara ya hari hunu kiro bina su densi a mafaranga haika ibrahim bara yana koyo hai nga koyo di bongon nan koyo hai nga koyo di bara zanga haika nabi ibrahim dum de ya yasino yano imrana nga bongo afu borodin na kere hai yano nan kurpai tabiya boriyo nan ga dini circi koto ngana man alfaci al uthaymin rahimahullah kaci fa sai dan kuna wo kana ba mo zalimsi domin norpe pe be riki faminhum zalimun li nafsihi wa faminhum muhsinun wa zalimun li nafsihi mubin in kuna wo ka cere barat silama nga koto kenkem na wo ka ci azalimi batume pare wace no cerete anorpe pe be risi jamar kai mal no bonkani nam wallahu samiun alim hajin norkweti wallahu samiun alim aya warkwe na me wikacin nga barano samiun nga ma ifa ma nga ci boro kan nga nan fi son na jirma nga mai fo ya hunu me nga nga bai nga alim ha hmm. wallahu alim nga nga yayi ko bai haika gonon bine kuna haika nci mene haifo gonon gaci amma sin bine kuna haifo gonon bine kuna kansu gaci nga gonna bayu da ya nga ma haika hunun me nga nga bai haika gonon bine kuna no amana alfaci ba to den mamaci haikan don ba teo kana kate nga bai haikan gono ko te kasu baran bine kuna nga bai hay ka den don ba te a hunu hay fo den bina don ba tan hunu hay din ngabe hajir ko mallo bon kali nam إذ قالت امرأة إمران ربي إني نذرت لك ما في بطني محرر تو alfayo haririn bisa aya fo ga jina serin kai ka hamfani fo yuci bacere se hamfani sinte aman alfaci in nor kwe kwe beri na boro fiso na jirima nganan debitere na diyatere kateke an duniya boro kurpe bongo zankal norpe pe beri na boro dimi kulu fiso kateke halita chini kurbongo haya chi irpe ya chi kati wala qad karramna bani adam ngoy pe tere na jirima te boro seme wa hamalnahum fil barri wal bahr nganga pe tere na mganna bongo iri lele nar karumi chini ori bibiri ngaya guri jereme te kukuna nga nga kwe itere bara hai haikan nga narjere irmene batoyo ka kunari kwe kogunu den na baton honne na jina ka a jereyo na mo bilazi hariri bongo da na cirkwe ya ga jereyo asu milim balfayo aminim haice na fo ma take har bongo aminim Ama baton na amene jina saka kar kurpa asu milim irkwe ya gur jereyo ya sadi na ci warzaqnahum nga nga kwe itere nal arzukun ta wa hai karba ma hai karba han kurpe nga dora gunu nga nari ha dan ka ci la nas'aluka rizqa nahnu narzuquk hay ba ma ka hamul nan ha iriyo ya gun ngari keretense alfa ga nano be kwe fo gono ko chika boron masu na mun wewe ran nan kar hamo bayo hay kamba man duniya ga domin na kere zemini ko na mun wewe ran na kar in kar hama bara lahara domin chaldi biyo wo chere ga yoko mban man ba ham meta da o me baji beto na dunu lom do amanje kwa kanso ba de mo fon ba ma me suru su ngari wewe ran na karha na biti da mumbine la hara wewe ran na biti na karha mogono mbine kura daya il nor kwe kwe berti wa faddalnahum ala kathirin mimman khalaqana tafdila nganga kwe terena iri jirimani kari bisani kateke nga haletta tutu mabongo daya na buru jirimani kateke jamaa tutu mabongo buru kuna amen alfaci ba da ya zankal norbe peiberi ana boro jirimani yano ana dimi foyo jirimani kateke dimi foyo bon der baguna marsa laribu jirima tekeyo dimi cinni kurbongo namei na muhammadun sallallahu alaihi wasallam da ya ba borfo mani baci laribu yorpe nan jiriman non na kaza na kaza ba borfo nan ngari cimmani den de ka ci laribu jirima bisa dimi cinni namei na rasulullah sallallahu alaihi wasallam wallahi ati kitor silama ko aji chimi mbisari amai fo gannano il norpechi inna akramakum inda allahi atqakum no kuna woka girma bisayor pe do woka hamburur pe kabisa borcin nino ifo gannar pe na ngalci da ifo gannan nabi sallallahu alaihi wa alihi wasallam laribu sin na girma fo borobiga borobi bo ben sin na girma ga dimi mani sin na hay ka bisayo laaribu laaribu bonga si na ifo ka abise dimimani sede na ifo na ripe hamburi ifo ganna no ripe na diya na chinote amana alfa ka ba jawabi tutu chino bongo ngache ba laaribu pe bara borfono ka diya bongo ko bisani o boro chinni ngano nor pe pe iberi ba ama fata hari ya cheri ka zumani ama zumani ganna usuru haina note wai boro na har boro dimi mani mani sai dai ka gare no wace rabe ka ka kire kunan jefa mani wo kan ban majirmate irke don mahamburulke ما رسول الله صلى الله عليه وآله وسلم خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا أو إذا فقهوا أو كما قال صلى الله عليه وآله وسلم كتي نو كنا وكايون جريما جاي كو بيسيون هنسيريزار سلامة لنكا jirma to kodi ana fefe na lagonon ga dede ngurar silama tere kuna ka fahima ka dini ko to ka mehinka irin wanne kadiya abu jahal adon bara bor jirman tere wasar silama tere na ka kar silama tere kan nga ho nguzayo domun denga na silama tere tanga jirma di akam ka ho ngutayo jirma di kam de jirma di karu jirma di kam no me ho handu kuna na abu jahal na norpe kwe be rigari aljanna fume me ho handu kuna metentenze anti ngal janna no ba Abuja jahal na fume huro fumeyoɗi kuraba fo anti nine gonoyo ba to n sokoyono ngari peediyana ha sallllahu alaihi wasallam. Abuja abou jahali umayya na macini maciniyoɗi alkawari ka barano nor kwe na no kwe diyara iriyo diri mere ko alkawari ka iriyo ya ba hinino ho iri kwe nan temako ngari hinino noyo ka irkpege ka chino se wo ka na gana nine na abon wo wino kwe dino wene ngano sahabi ko na fana ndebe ha mmano nga ki masa sa man sin na men matuturje de ya abu jahala hon muteo nga jirma di kam amma abu sufyan ka chel na jirma di tani nga na jirma te ka tontonu a jirma ka ge ko gonna bongo hala ton nabiki sallallahu alaihi wasallam makka feri wa hena ni kan zur ka hura abu sufyanu fukuna nsugun tatabu la kar kan yo bongo non ga abu sufyan jirma tontona jirma kan ge ko ga ben na bon de ya lari bu yori tege kan no jirma kateke dimichi ni bon asekin kuna kureishiyo asekin kuna kureishiyo amal norpe pe beri na ngmene fataza za yodi ana zumani sen naka ni kan ban majirmate irpe do la hara mabara haikan hamburun norpe kakai tere pe gana a bongofo jama'arin yayi kute gabi ganna domin aman alfa na larubu yo sen te yano ba riyo bongo boro bi ganna riyo bongo iri hini ko chere be ko ka chere kuna me naka mane yori pe na njiri mani boro bi yo kuna kateke dimi ni bongo alba yori nsutu kubi te chere si dimi hin ka gono ka iri eh, afrique de l'ouest ne iri pe na ngomini jiri makateke boro chin ni bongo dasu beino bacho yo banna wasuru wa be yari deru ka kana seno wa hongani dimi sinte alfa yo fulani dimi kante hausa afrique de l'ouest ne o do wo kayo nar silamatere sey men na meyno fulani na hausa no aga naba le mantereno ganna tutuma kunan koy gal boro hinka o seno le mantereno coro ya don bara na dini din karka ka ta susu ba de gumo ngal nor pe pe beri nan jirma mawa aga nan ngam borin kadi bin ninga ba se tere bo ngogoro masha Allah ir pe hanan jeri mani nan ngari wa honne kadiya in jeri makari pe nan no din nam deri ba sen na hause do kamme ndu wo ka si hause kuna man kai go si dan da dama bo se domin aban ji hausa nga hausa nga bongo nga dina mana tikidari de no nya hay kabute makin madai. dai bor fa mani su dai sen nga amman da dama se na jirma tenin dido ir hanan no ngari jirma alfar kai kai beri mana muri man ben nan jirma di amma mayara ka jirmatte irpe do se mahamburpe da na ci aden ken na man de tere na to bor fo bere mabisa pe fulani nga bongo irpe pe bere na ngomini me anan jirma mawa nga bere ka ci muso ma hay ka bori fulani se ka bori boro se no ba na ci zaman dikuna wa honne kadiya sibi fo gono kan don ka hunul gundam pilili pilili che do ka me ona jos fulani yo ajena ko gada nga ngun haru nga ka e model to hayo ka den fura furan yo tete nga ka bere kati borkuru ba mate mba ama nkuna kokoro buru ko mu n'o obor mo dira doni mo ga gana ho borkuru ya dira doni mo ga gana sinte bine de fura na te ko bisa borobo harum ho anaye we me abacin su portable koto n portable di kuna dem bisa de wazi su gungana coyo gungana audo ni gungana me asin tara furan ase dimi hinka o iri kpe na no jirima iri doyo to sadi morai ngari kpe na dimi kurpe no a jirima zakaka agano ama wo kan jirima bisa iri kpe don ngano mai wo kan hamburu norpe peibiri iri kpe mal no bonkani nam izi qalat imra'atu imran to el norpe peibiri aci amma haji haririn dukoto imrana weifaji do del nala kali hogoro yo wato buro fajino iri kanina na hayo dam na man alfana jawabi tutu kachi mala'ika yo ya bisa boro de boro ya bisa mala'ika bai yo ci mani mani ci na dikuna afoyo cika mala'ika yo bisa boro mu fagan na coro ya turkuta yo nor norkwai kwai beri yusabbihuna laila wan nahara la yafturun nan gul nor kwe kwe beri ma sharka kewa wato subhanallah subhanallah kalima di choroga chi ko ci be kar kwe ge yo ko moriyo na sifa kurka bar harte mene nga te no chini nazari insu fara dem fara insu fara de choro turkute yo na irike kabisa halitta kurpe marsa boroni boro kuna ngan chika wo kayo il nor kwe nan lasabuo adam na nuh alaihi salam na imrana fuboro na ibrahim fuboro jama yowo irikpe nan fiso kan teke malaika bon ibn taymiya rahimahullah ngana na fajiri kunkuni kasuba amari wati sanalse nga suba be kwe mana senni tutu makan tedi kuna mutuka huro domin afodiyo ka malaika ngon nalakari aman sin na shahwa ngano ibn uthaymin jiba a a wato da me me a cino sai ka malaika sin na shahwa malaika gon na shahwa amma shahwa hin kano shahwa ka bara wen na har tere ngene malaika sin nan ngadi domin malaika ban no samad de asin na fune de hay ka ka be ni kasin na fune mana duwa shahwa bere amo wen na har tere ceji de ya fune bine aka na wai ya tere na har ya tere malaika kuna wai yasi har yasi amma shahawa ka bara haifo baka sine mene malaika bon gonna malaika gonna norpe baka sine mene a gonna a norpe baka sine shahawa de ngar bo bar shahawa da su ba norpe a ba norpe nga ba norpe bota nga gbe ifo kur karpe ba damaga teno mo karpe ba asugul pe den so aben harten de ya shahawa gona se amma wenna hartere mene asase nga gonna lakari marsa boro a gonna lakari nga gonna shahawa ndia aba wena hortere nga ye ko ba haifo maniyo nga bine ba ye kadu wa gordo boro ga kuna de boro ser petea arzen bongo se irpete zanga de yangano ebente niya na fajiri kurpe kunkuni ama chouno se kachiba innal malaikata afdalu bi'tibari albidaya kachi malaika yo ya bisa boro fisonteyo wo sintiyo do kamme mo fayasi amana alfa ka batu na fasaro nga ci sintiyo do kamme na malaika tare na haske haske bine abori ko to kallo nga geyo ko bori ha bori ogo geyo go nga to kallo to marsa dem ba boro gunani bokoto kuna non na boroka bokoto to kallo ba bokoto su to kallo de sintiyo do kamme mana teyo sintiyo do malaika bisa boro amani wa salihul bashar afdalu bi'tibari nihaya nga boro kuna boro henno kal nor kwe kwe beri na fiso na boro henno teredi kere bise malaika no kokoro do kamme mo fayasi nga no ka kokoro bara no boro mene boro ya go nal janna malaika sin nal janna alzen yo bongo kuna wo kayo nchimmani kal nor pepe be rigana ka bota bongo fo ngango yo bongo mbisa yo kokoro do kamme mani ngan aljanna huro ka choro ya gon aljanna malaika sin aljanna de alfana senir kunkunirse malaika ya bisa boro ya bisa de ya malaika ya bisa sintiyo do amma kokoro do nga boro bisa kasi man na ka boro ya ka gon gor aljanna malaika yo mo guri kidima alfayo ko huro ko guri fo il norpeti wal malaikatu yadkhuluna alaihim min kulli bab salamun alaikum kati malaika yo bo huro no aljanna zai ga nafu me ba mani kamme ko gum foyo to yaninga de der bo guna nindi do serin cika borona jirima te kokoro do kamme amma sinte do kamme malaika na jirima te te yo mena alamar kuna iri tama nunka iri bakani noya de irpe nalci hunde koniyo suba bani na lafiya irin dobun na imrana fuboro faji ka akwe te incine kuna ilnor kwekwe be rudu kabara haika na sura kusum fi son nan ma suratu al imran imrana boro sura haika buru yau kunar hinika kware ta cirse cene na ka daidai jama'a gam ka talnol ten ciyo da akwai ci har tayono iri dono duma na ba irpe malutur sai kal barka da murse ce ne dikuna no mayu kuna ku itere pe ma hamfani dam subhanaka allahumma wa bihamdik nashara la ilaha illa anta nastaghfiruka wa natubu ilaik haramu mewi an cina fa kunkuni kan na rahin kate baboron badiri nga faji tutu makalten su diri nga cerega ngano kal nor kwe kwe beri anal bisa cere wa rabbuka yakhluqu ma yasha wa yakhtar ma kana lahumul khiyara irikpe ŋa ya te ko fiso